Ẹ̀pístẹ́lì kìíní ti Paul Apọ́stẹ́lì sí àwọn ará Kọ́ríńtì. Orí kìíní. Paulu, ẹni tí a pè láti jẹ́ àpọ́stẹ́lì Jésù Kristi nípa ìfẹ́ Ọlọ́run àti Sóstéènì arákùnrin sí ìjọ ènìyàn Ọlọ́run tí ó wà ní Kọ́ríńtì àwọn tí a sọ di mímọ́ nínú Kristì Jésù àwọn ẹni tí a ń pè ní ènìyàn mímọ́ pẹ̀lú gbogbo àwọn tí ń pe orúkọ Jésù Kristi Olúwa wa níbi gbogbo ẹni tí í ṣe tiwọn àti tiwa oore ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run bàbá wa àti Olúwa wa Jésù Kristi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi nígbà gbogbo nítorí yín nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run tí a fi fún yín nínú Jésù Kristi nítorí pé nípasẹ̀ rẹ̀ ni a ti sọ yín di ọlọ́rọ̀ ní ohun gbogbo nínú ọ̀rọ̀ ìsọ gbogbo àti nínú ìmọ̀ gbogbo àní gẹ́gẹ́ bí a ti fi ìdí ẹ̀rí Kristi kalẹ̀ nínú yín tó bẹ́ẹ̀ tí ẹ̀yin kò fi rẹ̀yìn nínú ẹ̀bùnkẹ́bùn tí ẹ sì ń retí ìfarahàn olúwa wa Jésù Kristi ẹni tí yóò sì fi ìdí yín kalẹ̀ títí dé òpin kí ẹ̀yin kí o lè jẹ́ aláìlẹ́gàn ní ọjọ́ olúwa wa jésù kristi olódodo ni ọlọ́run nípasẹ̀ ẹni tí a pè yín sínú ìdàpọ̀ ọmọ rẹ̀ jésù kristi olúwa wa mo sì bẹ̀ yín ará ní orúkọ olúwa wa jésù kristi kí gbogbo yín máa sọ̀rọ̀ ohun kan náà àti kí ìyapa kí ó má ṣe sí nínú yín ṣùgbọ́n kí a lè ṣe yín pé ní inú kan náà àti ní ìmọ̀ kan náà nítorí a ti fi hàn mí nípa tiyín ará mi láti ọ̀dọ̀ àwọn ará Chloe pé ìjà ń bẹ láàrin yín ǹjẹ́ èyí ni mo wí pé olúkúlùkù yín wí pé èmi ni ti Pọ́ọ̀lù àti èmi ni ti Àpólò àti èmi ni ti Kéfà àti èmi ni ti Kristi a pín Kristi bí ìṣe Paul ni a kàn mọ́ àgbélébù fún yín bí tàbí ní orúkọ Pọ́ọ̀lù ni a baptisi yín sí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èmi kò baptisi ẹnikẹ́ni nínú yín bí kò ṣe Kírísípù àti Gáíù kí ẹnikẹ́ni kí ó má ṣe wí mo ti ń baptisi ní orúkọ èmi tìkára mi. Tìkára mi mo sì baptisi àwọn ará ilé Sítífánà pẹ̀lú lẹ́yìn èyí èmi kò mọ̀ bí mo bá baptisi ẹlòmíràn pẹ̀lú nítorí Kristi kò rán mi lọ́ọ́ baptisi bí kò ṣe láti wàásù ìhìnrere kì í ṣe nípa ọgbọ́n ọ̀rọ̀ kí a má ṣe sọ àgbélébù Kristi di aláìlágbára nítorí pé wèrè ni ọ̀rọ̀ àgbélébù sí àwọn tí ó ń ṣègbé ṣùgbọ́n sí àwa tí à ń gbàlà agbára Ọlọ́run ni nítorí tí a kọ ọ́ pé. èmi pa ọgbọ́n àwọn ọlọ́gbọ́n run èmi ó sì sọ òye àwọn olóye di asán. ọlọ́gbọ́n náà á dà akọ̀wé náà á dà òjìyàn ayé yìí náà á dà Ọlọ́run kò a ti sọ ọgbọ́n ayé yìí di wèrè nítorí pé nínú ọgbọ́n Ọlọ́run níwọ̀n bí ayé kò ti mọ̀ nítorí ọgbọ́n. ó wu ọlọ́run nípa wèrè ìwàásù láti gba àwọn tí ó gbàgbọ́ là nítorí pé àwọn júù ń béèrè àmì àwọn eléni sì ń ṣàfẹ́rí ọgbọ́n ṣùgbọ́n àwa ń wàásù kristi tí a kàn mọ́ àgbélébù ìkọsẹ̀ fún àwọn júù àti wèrè fún àwọn eléni ṣùgbọ́n fún àwọn tí a pè àti júù àti eléni kristi ni agbára ọlọ́run àti ọgbọ́n Ọlọ́run nítorí pé wèrè Ọlọ́run gbọ́n ju ènìyàn lọ àti àìlera Ọlọ́run ní agbára ju ènìyàn lọ ẹ sáà wo ìpè yín ará bí ó ti ṣe pé kì í ṣe ọ̀pọ̀ àwọn ọlọ́gbọ́n ènìyàn nípa ti ara kì í ṣe ọ̀pọ̀ àwọn alágbára kì í ṣe ọ̀pọ̀ àwọn ọlọ́lá ni a pè ṣùgbọ́n ọlọ́run ti yan àwọn ohun wèrè ayé láti fi dààmú àwọn ọlọ́gbọ́n ọlọ́run sì ti yan àwọn ohun àìlera ayé láti fi dààmú àwọn ohun tí ó ní agbára àti àwọn ohun ayé tí kò níyìn àti àwọn ohun tí à ń kẹ́gàn ni ọlọ́run sì ti yàn àní àwọn ohun tí kò sí láti sọ àwọn ohun tí ó wà di asán kí ó má ṣe sí ẹlẹ́ran ara tí yóò ṣògo níwájú rẹ̀ ṣùgbọ́n nípasẹ̀ rẹ̀ ni ẹ̀yin wà nínú Kristi Jésù ẹni tí Ọlọ́run fi ṣe ọgbọ́n àti òdodo àti ìsọdi mímọ́ àti ìdáǹdè fún wa pé gẹ́gẹ́ bí a ti kọ ẹni tí ó bá ń ṣògo kí ó máa ṣògo nínú Olúwa kọ́rìntì kínní orí kejì. àti èmi ará nígbà tí mo tọ̀ yín wá kì í ṣe ọ̀rọ̀ gíga àti ọgbọ́n gíga ni mo fi tọ̀ yín wá nígbà tí èmi ń sọ̀rọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run fún yín nítorí mo ti pinnu rẹ̀ pé èmi kì yóò mọ ohunkóhun láàrin yín bí kò ṣe Jésù Kristi ẹni tí a kàn má àgbélébù èmi sì wà pẹ̀lú yín ní àìlera àti ní ẹ̀rù àti ní ọ̀pọ̀lọpọ̀ ìwárìrì àti ọ̀rọ̀ mi àti ìwàásù mi kì í ṣe nípa ọ̀rọ̀ ọgbọ́n ènìyàn tí a fi ń yí ni lọ́kàn padà bí kò ṣe nípa ìfihàn ti ẹ̀mí àti ti agbára kí ìgbàgbọ́ yín kí ó má ṣe dúró nínú ọgbọ́n ènìyàn bí kò ṣe nínú agbára Ọlọ́run ṣùgbọ́n àwa ń sọ̀rọ̀ ọgbọ́n láàrin àwọn tí ó pé ṣùgbọ́n kì í ṣe ọgbọ́n ti ayé yìí tàbí ti àwọn olórí ayé yìí tí ó di asán ṣùgbọ́n àwa ń sọ̀rọ̀ ọgbọ́n Ọlọ́run ní ìjìnlẹ̀ àní ọgbọ́n tí ó farasin èyí tí Ọlọ́run ti lànà sílẹ̀ ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé fún ògo wa èyí tí ẹnikẹ́ni nínú àwọn olórí ayé yìí kò mọ̀ nítorí ìbá ṣe pé wọ́n ti mọ̀ ọ́n wọn kì bá ti kan olúwa ògo mọ́ àgbélébù ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé. ohun tí ojú kò rí àti tí etí kò gbọ́ tí kò sì wọ ọkàn ènìyàn lọ ohun wọn ni tí ọlọ́run ti pèsè sílẹ̀ fún àwọn tí ó fẹ́ ẹ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 kì í ṣe ẹ̀mí ti ayé bí kò ṣe ẹ̀mí tí í ṣe ti Ọlọ́run kí àwa kí ó lè mọ ohun tí a fi fún wa ní ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wa ohun náà tí àwa sì ń sọ kì í ṣe nínú ọ̀rọ̀ tí ọgbọ́n ènìyàn ń kọ́ni ṣùgbọ́n èyí tí ẹ̀mí mímọ́ fi ń kọ́ni èyí tí a ń fi ohun ẹ̀mí wé ohun ẹ̀mí ṣùgbọ́n ènìyàn nípa ti ara kò gba ohun ti ẹ̀mí Ọlọ́run wọn nì nítorí pé wèrè ni wọ́n já sí fún un òun kò sì lè mọ̀ wọ́n nítorí nípa ti ẹ̀mí lé a fi ń wádìí wọn ṣùgbọ́n ẹni tí ó wà nípa ti ẹ̀mí ń wádìí ohun gbogbo ṣùgbọ́n kò sí ẹnikẹ́ni tí í wádìí rẹ̀. nítorí pé ta ni ó mọ inú Olúwa tí yóò fi máa kọ́ ọ. ṣùgbọ́n àwa ní inú Kristi kọ́ríntì kínní orí kẹta. ará èmi kò sì lè bá yín sọ̀rọ̀ bí àwọn tí í ṣe ti ẹ̀mí bí kò ṣe bí àwọn tí í ṣe ti ara àní bí àwọn ọmọ ọwọ́ nínú Kristi wàrà ni mo ti fi bọ́ yín kì í ṣe oúnjẹ nítorí ẹ kò tí ì lè gbà á nísinsìnyí náà ẹ kò tí ì lè gbà á nítorí ẹ̀yin jẹ́ ti ara síbẹ̀ nítorí níwọ̀n bí ìlara àti ìjà àti ìyapa bá wà láàrin yín ẹ̀yin kò á jẹ́ ti ara ẹ kò á sì ń rìn gẹ́gẹ́ bí ènìyàn nítorí nígbà tí ẹnìkan ń wí pé èmi ni ti Pọ́ọ̀lù tí ẹlòmíràn sì ń wí pé èmi ni ti Àpólò ẹ̀yin kò á ṣe ènìyàn bí kí ni Àpólò á kí ni Paul sì jẹ́ bí kò ṣe àwọn ìránṣẹ́ nípasẹ̀ ẹni tí ẹ̀yin ti gbàgbọ́ àti olúkúlùkù gẹ́gẹ́ bí Olúwa ti fún un èmi gbìn Àpólò bomirin ṣùgbọ́n Ọlọ́run ní mú ìbísí wá ǹjẹ́ kì í ṣe ẹni tí ó ń gbìn nǹkan kan bẹ́ẹ̀ ni kì í ṣe ẹni tí ń bomirin bí kò ṣe ọlọ́run tí ó mú ìbísí wá ǹjẹ́ ẹni tí ń gbìn àti ẹni tí ń bomirin ọ̀kan ni wọ́n já sí olúkúlùkù yóò sì gba èrè tirẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tirẹ̀ nítorí alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú ọlọ́run ni àwa ọgbà ọlọ́run ni yín ilé ọlọ́run ni yín gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ Ọlọ́run tí a fi fún mi bí ọlọ́gbọ́n ọ̀mọ̀lé mo ti fi ìpìlẹ̀ sọlẹ̀ ẹlòmíràn sì ń mọ̀ ọ́n lé e ṣùgbọ́n kí olúkúlùkù kíyèsára bí ó ti ń mọ̀ ọ́n lé e nítorí ìpìlẹ̀ mìíràn ni ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ tí í ṣe Jésù Kristi ǹjẹ́ bí ẹnikẹ́ni bá mọ wúrà fàdákà òkúta iyebíye igi koríko àkékù koríko lé orí ìpìlẹ̀ yìí iṣẹ́ olúkúlùkù ènìyàn yóò hàn nítorí ọjọ́ náà yóò fi hàn nítorí pé nínú iná ni a ó fi hàn iná náà yóò sì dán iṣẹ́ olúkúlùkù wò irú èyí tí í ṣe bí iṣẹ́ ẹnikẹ́ni tí ó ti ṣe lórí rẹ̀ bá dúró.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 a sì tún kọ ọ́ pé. olúwa mọ èrò ìrònú àwọn ọlọ́gbọ́n pé asán ni wọ́n. nítorí náà kí ẹnikẹ́ni má ṣe ṣògo nínú ènìyàn nítorí tiyín ni ohun gbogbo ìbáà ṣe pọ́ọ̀lù tàbí àpólò tàbí kéfà tàbí ayé tàbí ìyè tàbí ikú tàbí ohun ìsinsìnyí tàbí ohun ìgbà tí ń bọ̀ tiyín ni gbogbo wọn ẹ̀yin sì ni ti Kristi Kristi sì ni ti Ọlọ́run. Kọ́ríntì kìíní orí kẹrin. Jẹ́ kí ènìyàn kí ó máa kà wá bẹ́ẹ̀ bí ìránṣẹ́ Kristi àti ìríjú àwọn ohun ìjìnlẹ̀ Ọlọ́run pẹ̀lúpẹ̀lú à ń béèrè lọ́wọ́ ìríjú pé kí olúwa rẹ̀ náà kí ó jẹ́ olóòótọ́ ṣùgbọ́n ohun kíkíní ni fún mi pé kí ẹ máa ṣe ìdájọ́ mi tàbí kí a máa ṣe ìdájọ́ mi nípa ìdájọ́ ènìyàn nítòótọ́ èmi kò ṣe ìdájọ́ èmi tìkára mi nítorí tí èmi kò mọ ohunkóhun sí ara mi ṣùgbọ́n a kò ti ipa èyí dá mi láre ṣùgbọ́n ẹni tí ń ṣe ìdájọ́ mi ni olúwa. nítorí náà ẹ má ṣe ṣe ìdájọ́ ohunkóhun ṣáájú àkókò náà títí olúwa yóò fi dé ẹni tí yóò mú ohun òkùnkùn tí ó farasin wá sí ìmọ́lẹ̀ tí yóò sì fi ìmọ̀ ọkàn hàn nígbà náà ni olúkúlùkù yóò sì ní ìyìn tirẹ̀ lọ́dọ̀ ọlọ́run ǹjẹ́ ará nǹkan wọ̀nyí ni mo ti fi ṣe àpẹẹrẹ ara mi àti àpólò nítorí yín kí ẹ̀yin kí o lè ti ipa wa kọ́ kí ẹ má ṣe ré ohun tí a ti kọ̀wé rẹ̀ kọjá kí ẹnìkan nínú yín kí ó má ṣe ti ìtorí ẹnìkan gbéraga sí ẹnìkejì nítorí ta ni ó mú ọ yàtọ̀ kí ni ìwọ sì ní tí ìwọ kò ti gbà ǹjẹ́ bí ìwọ bá sì ti gbà á èé a ti ṣe tí ìwọ fi ń halẹ̀ bí ẹni pé ìwọ kò gbà á a sáà tẹ́ yín lọ́rùn nísinsìnyí a sáà ti di ọlọ́rọ̀ nísinsìnyí ẹ̀yin tí ń jọba láìsí wa ìbá sì wù mí kí ẹ̀yin kí ó jọba kí àwa kí ó lè jùmọ̀ jọba pẹ̀lú yín nítorí mo rò pé ọlọ́run ti yan àwa àpọ́stélì ìkẹyìn bí àwọn ẹni tí a dá lẹ́bi ikú nítorí tí a fi wá ṣe ìrànwọ́ fún ayé àti fún áńgẹ́lì àti fún ènìyàn. àwa jẹ́ aṣiwèrè nítorí Kristi ṣùgbọ́n ẹ̀yin jẹ́ ọlọ́gbọ́n nínú Kristi àwa jẹ́ aláìlera ṣùgbọ́n ẹ̀yin jẹ́ alágbára ẹ̀yin jẹ́ ọlọ́lá ṣùgbọ́n àwa jẹ́ ẹni ẹ̀gàn àní títí fi di wákàtí yìí ni ebi ń pa wá tí òrùngbẹ sì ń gbẹ wá tí a sì wà ní ìhòhò tí a sì ń lù wá tí a kò sì ní ibùgbé kan tí a ń ṣe làálàá à ń fi ọwọ́ ara wa ṣiṣẹ́ wọ́n ń gàn wá àwa ń súre wọ́n ń ṣe inúnibíni sí wa àwa ń forí tì í wọ́n ń kẹ́gàn wa àwa ń bẹ̀bẹ̀ a ṣe wá bí ohun ẹ̀gbin ayé bí èérí ohun gbogbo títí di ìsinsìnyí èmi kò kọ̀wé nǹkan wọ̀nyí láti fi dójú tì yín ṣùgbọ́n láti kìlọ̀ fún yín bí àwọn ọmọ mi àyànfẹ́ nítorí bí ẹ̀yin tilẹ̀ ní ẹgbàárùn olùkọ́ni nínú Kristi ṣùgbọ́n ẹ̀yin kò ní baba pípọ̀ nítorí pé nínú Kristi Jésù ni mo ti fi ìhìn rere bí yín nítorí náà mo bẹ̀ yín ẹ máa ṣe àfarawé mi nítorí náà ni mo ṣe rán Tímótíù sí yín ẹni tí í ṣe ọmọ mi olùfẹ́ àti olódodo nínú Olúwa ẹni tí yóò máa mú yín rántí ọ̀nà mi tí ó wà nínú Kristi gẹ́gẹ́ bí mo ti ń kọ́ni nínú gbogbo ìjọ níbi gbogbo ṣùgbọ́n àwọn ẹlòmíràn fẹ̀ sókè nínú yín bí ẹni pé èmi kì yóò tọ̀ yín wá mọ́ ṣùgbọ́n èmi ò tọ̀ yín wá ní lọ́ọ́lọ́ yìí bí olúwa bá fẹ́ kì í sì í ṣe ọ̀rọ̀ àwọn tí ń fẹ̀ sókè ni èmi ò mọ̀ bí kò ṣe agbára nítorí ìjọba ọlọ́run kì í ṣe nínú ọ̀rọ̀ bí kò ṣe nínú agbára kí ni ẹ̀yin ń fẹ́ èmi ò àtọ̀yìn wá tí èmi ti kùmọ̀ bí tàbí ní ìfẹ́ àti ẹ̀mí inú tútù. kọ́ríntì kínní orí karùn-ún. à ń ròyìn rẹ̀ kálẹ̀ pé àgbèrè wà láàrin yín àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúrò rẹ̀ láàrin àwọn kèfèrí bí ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀ ẹ̀yin sì ń fẹ̀ sókè. Okay ẹ̀yin kò kúkú káàánú kí a lè mú ẹni tí ó hu ìwà yìí kúrò láàrin yín nítorí lóòótọ́ bí èmi kò ti sí lọ́dọ̀ yín nípa ti ara ṣùgbọ́n tí mo wà pẹ̀lú yín nípa ti ẹ̀mí mo ti ṣe ìdájọ́ ẹni tí ó hu ìwà yìí tán bí ẹni pé mo wà lọ́dọ̀ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa nígbà tí ẹ̀yin bá péjọ àti ẹ̀mí mi. mi pẹ̀lú agbára Jésù Kristi Olúwa wa kí ẹ fi irú ènìyàn bẹ́ẹ̀ lé Sátánì lọ́wọ́ fún ìparun ara kí a lè gba ẹ̀mí là ní ọjọ́ Jésù Olúwa ìṣeféfé yín kò dára ẹ̀yin kò mọ̀ pé ìwúkàrà díẹ̀ ní mú gbogbo ìyẹ̀fun di wíwú nítorí náà ẹ mú ìwúkàrà àtijọ́ kúrò nínú yín kí ẹ̀yin kí o lè jẹ́ ìyẹ̀fun titun gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwúkàrà nítorí a ti fi ìrékọjá wa àní Kristi rúbọ fún wa nítorí náà ẹ jẹ́ kí a ṣe àjọ náà kì í ṣe pẹ̀lú ìwúkàrà àtijọ́ bẹ́ẹ̀ ni kì í ṣe pẹ̀lú ìwúkàrà àrankàn àti ìwà búburú bí kò ṣe pẹ̀lú àìwúkàrà òdodo àti òtítọ́ èmi ti kọ̀wé sí yín nínú ìwé mi pé kí ẹ má ṣe bá àwọn àgbèrè kẹ́gbẹ́ pọ̀ ṣùgbọ́n kì í ṣe pẹ̀lú àwọn àgbèrè ayé yìí pátápátá tàbí pẹ̀lú àwọn olójú kòkòrò tàbí àwọn alọ́nilọ́wọ́gbà tàbí àwọn abọ̀rìṣà nítorí nígbà náà ẹ kò lè ṣàìmọ̀ ti ayé kúrò ṣùgbọ́n nísinsìnyí mo kọ̀wé sí yín pé bí ẹnikẹ́ni tí à ń pè ní arákùnrin bá jẹ́ àgbèrè tàbí olójú kòkòrò tàbí abọ̀rìṣà tàbí ẹlẹ́gàn tàbí ọ̀mọtìpara tàbí alọ́nilọ́wọ́gbà kí ẹ má ṣe bá a kẹ́gbẹ́ irú ẹni bẹ́ẹ̀ kí ẹ má tilẹ̀ bá a jẹun nítorí èwo ni tèmi láti máa ṣe ìdájọ́ àwọn tí ń bẹ lóde kí a ṣe àwọn tí ó wà nínú ni ẹ̀yin ṣe ìdájọ́ wọn ṣùgbọ́n àwọn tí ó wà lóde ni Ọlọ́run ń ṣe ìdájọ́ wọn ẹ yọ ènìyàn búburú náà kúrò láàrin ara yín. Kọ́ríńtì kìíní orí kẹfà. ẹnikẹ́ni nínú yín tí ó ní ọ̀ràn kan sí ẹnìkejì rẹ̀ a gbọ́dọ̀ lọ pè é ní ẹjọ́ níwájú àwọn aláìṣòótọ́ kí ó má sì jẹ́ níwájú àwọn ènìyàn mímọ́ ẹ̀yin kò á mọ̀ pé àwọn ènìyàn mímọ́ ni yóò ṣe ìdájọ́ ayé ǹjẹ́ bí ó bá ṣe pé a ó tipasẹ̀ ẹ̀yin ṣe ìdájọ́ ayé ẹ̀yin a ṣe aláìyẹ láti ṣe ìdájọ́ àwọn ọ̀ràn tí ó kéré jùlọ ẹ kò mọ̀ pé àwa ni yóò ṣe ìdájọ́ àwọn áńgẹ́lì mélòó mélòó ni ohun tí í ṣe ti ayé yìí ǹjẹ́ bí ẹ̀yin ni yóò bá ṣe ìdájọ́ ohun tí í ṣe ti ayé yìí ẹ̀yin á yan àwọn tí a kò kà sí rárá nínú ìjọ ṣe onídàájọ́ mo sọ èyí fún ìtìjú yín ó wá lè jẹ́ bẹ́ẹ̀ pé kò sí ọlọ́gbọ́n kan nínú yín tí yóò lè ṣe ìdájọ́ láàrin àwọn arákùnrin rẹ̀ ṣùgbọ́n arákùnrin pe arákùnrin ní ẹjọ́ e àti èyí ni níwájú àwọn aláìgbàgbọ́ ǹjẹ́ nísinsìnyí àbùkù ni fún yín pátápátá pé ẹ̀yin ń bá ara yín ṣe ẹjọ́ èéṣe tí ẹ̀yin kò kúkú gba ìyà èéṣe tí ẹ̀yin kò kúkú yẹ kí ara ẹ̀yin jẹ ṣùgbọ́n ẹ̀yin ń jẹni ní ìyà ẹ ń rẹ́ni jẹ àti èyí ni àwọn arákùnrin yín ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run kí a má tàn yín jẹ kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin bára wọn jẹ́ tàbí àwọn olè tàbí àwọn olójú tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn ẹlẹ́gàn tàbí àwọn alọ́nilọ́wọ́gbà ni yóò jogún ìjọba Ọlọ́run bẹ́ẹ̀ ni àwọn ẹlòmíràn nínú yín sì ti jẹ́ rí ṣùgbọ́n a ti wẹ̀ yín nù ṣùgbọ́n a ti sọ yín di mímọ́ ṣùgbọ́n a ti dá yín láre ní orúkọ Jésù Kristi Olúwa àti nípa ẹ̀mí Ọlọ́run wa ohun gbogbo ni ó yẹ fún mi ṣùgbọ́n kì í ṣe ohun gbogbo ni ó ní èrè ohun gbogbo ni ó yẹ fún mi ṣùgbọ́n èmi kì yóò jẹ́ kí a fi mí sábẹ́ agbára ohunkóhun oúnjẹ fún inú àti inú fún oúnjẹ ṣùgbọ́n Ọlọ́run yóò fi òpin sí àti inú àti oúnjẹ ṣùgbọ́n ara kì í ṣe ti àgbèrè bí kò ṣe fún Olúwa àti Olúwa fún ara ṣùgbọ́n ọlọ́run ti jí olúwa dìde yóò sì jí àwa dìde pẹ̀lú nípa agbára rẹ̀ ẹ̀yin kò mọ̀ pé ẹ̀yà ara kristi ni ara yín ṣe ǹjẹ́ èmi ò á mú ẹ̀yà ara kristi kí èmi kí ó sì fi ṣe ẹ̀yà ara àgbèrè bí kí a mọ̀ rí i tàbí ẹ̀yin kò mọ̀ pé ẹni tí ó bá dàpọ̀ mọ́ àgbèrè di ara kan nítorí tí ó wí pé àwọn méjèèjì ni yóò di ara kan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 nítorí a ti rà yín ní iye kan nítorí náà ẹ Ọlọ́run lógo nínú ara yín àti nínú ẹ̀mí yín tí í ṣe ti Ọlọ́run. Kọ́ríntì kínní orí keje. Jẹ́ ní ti àwọn ohun tí ẹ ti kọ̀wé ó dára fún ọkùnrin kí ó má fi ọwọ́ kan obìnrin ṣùgbọ́n nítorí àgbèrè kí olúkúlùkù kí ó ní aya tirẹ̀ àti kí olúkúlùkù kí ó sì ní ọkọ tirẹ̀ kí ọkọ kí ó máa ṣe ohun tí ó yẹ sí aya bẹ́ẹ̀ gẹ́gẹ́ sì ni aya pẹ̀lú sí ọkọ aya kò ní agbára lórí ara rẹ̀ bí kò ṣe ọkọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọkọ pẹ̀lú kò sì ní agbára lórí ara rẹ̀ bí kò ṣe aya ẹ má ṣe fà sẹ́yìn kúrò lọ́dọ̀ ara yín bí kò ṣe nípa ìfìmọ̀ṣọ̀kan kí ẹ̀yin kí o lè fi ara yín fún ààwẹ̀ àti àdúrà kí ẹ̀yin kí ó sì tún jùmọ̀ pàdé kí sátánì kí ó má ṣe dán yín wò nítorí àìmáradúró yín ṣùgbọ́n mo sọ èyí bí ìmọ̀ràn kì í ṣe bí àṣẹ nítorí mo fẹ́ kí gbogbo ènìyàn kí ó dàbí èmi tìkára mi. Tìkára ṣùgbọ́n olúkúlùkù ènìyàn ní ẹ̀bùn tirẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá ọ̀kan bí irú èyí àti èkejì bí irú èyí ni ṣùgbọ́n mo wí fún àwọn àpọ́n àti opó pé ó dára fún wọn bí wọ́n bá wà gẹ́gẹ́ bí èmi ti wà ṣùgbọ́n bí wọn kò bá lè mára dúró kí wọn kí ó gbéyàwó nítorí ó sàn láti gbéyàwó ju àti ṣe ìfẹ́kùfẹ́ lọ ṣùgbọ́n àwọn tí ó ti gbéyàwó ni mo sì pàṣẹ fún ṣùgbọ́n kì í ṣe èmi bí kò ṣe olúwa kí aya má ṣe fi ọkọ rẹ̀ sílẹ̀ ṣùgbọ́n bí ó bá sì fi í sílẹ̀ kí ó wà ní àìlọ́kọ tàbí kí ó bá ọkọ rẹ̀ làjà kí ọkọ kí ó má ṣe kọ aya rẹ̀ sílẹ̀ ṣùgbọ́n àwọn ìyókù ni mo wí fún kì í ṣe olúwa bí arákùnrin kan bá ní aya tí kò gbàgbọ́ bí inú rẹ̀ bá sì dùn láti máa bá a gbé kí òun má ṣe kọ̀ ọ́ sílẹ̀ àti obìnrin tí ó ní ọkọ tí kò gbàgbọ́ bí inú rẹ̀ bá sì dùn láti máa bá a gbé kí òun má ṣe fi í sílẹ̀ nítorí tí a sọ aláìgbàgbọ́ ọkọ náà di mímọ́ nínú aya rẹ̀ a sì sọ aláìgbàgbọ́ aya náà di mímọ́ nínú ọkọ rẹ̀ bí kò ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ yín ìbá jẹ́ aláìmọ́ ṣùgbọ́n nísinsìnyí wọ́n di mímọ́ ṣùgbọ́n bí aláìgbàgbọ́ náà bá lọ jẹ́ kí ó máa lọ arákùnrin tàbí arábìnrin kan kò sí lábẹ́ ìdè nítorí irú ọ̀ràn báwọn nì ṣùgbọ́n Ọlọ́run pè wá sí àlàáfíà. Si nítorí ìwọ ti ṣe mọ̀ ìwọ aya bí ìwọ ò gba ọkọ rẹ là tàbí ìwọ ti ṣe mọ̀ ìwọ ọkọ bí ìwọ ò gba aya rẹ là ṣùgbọ́n gẹ́gẹ́ bí Ọlọ́run ti pín fún olúkúlùkù ènìyàn bí Olúwa ti pè olúkúlùkù bẹ́ẹ̀ ni kí ó sì máa rìn bẹ́ẹ̀ ni mo sì ń ṣe ìlànà nínú gbogbo ìjọ a pe ẹnìkan tí ó ti kọlà kí ó má sì ṣe di aláìkọlà a pe ẹnìkan tí kò kọlà kí ó má ṣe kọlà ìkọlà kò jẹ́ nǹkan àti àìkọlà kò jẹ́ nǹkan bí kò ṣe pípa òfin Ọlọ́run mọ́ kí olúkúlùkù ènìyàn dúró nínú ìpè nípasẹ̀ èyí tí a ti pè é a pè ọ́ nígbà tí ìwọ jẹ́ ẹrú má ṣe kà á sí ṣùgbọ́n bí ìwọ bá lè di òmìnira kúkú ṣe èyí nì nítorí ẹni tí a pè nínú Olúwa tí í ṣe ẹrú ó di ẹni òmìnira ti Olúwa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹni tí a pè tí ó jẹ́ òmìnira ó di ẹrú Kristi a ti ní iye kan ẹ má ṣe di ẹrú ènìyàn. ará kí olúkúlùkù ènìyàn nínú èyí tí a pè é kí ó dúró nínú ọ̀kan náà pẹ̀lú Ọlọ́run ṣùgbọ́n nípa ti àwọn wúńdíá èmi kò ní àṣẹ Olúwa ṣùgbọ́n mo fún yín ní ìmọ̀ràn bí ẹni tí ó rí àánú Olúwa gbà láti jẹ́ olódodo nítorí náà mo rò pé èyí dára nítorí wàhálà ìsinsìnyí èyí ni ni pé ó dára fún ènìyàn kí ó wà bẹ́ẹ̀ àti dì ọ́ máa yarí bí má ṣe wá ọ̀nà láti tú kúrò àti tú ọ kúrò lọ́wọ́ aya bí má ṣe wá aya ní ṣùgbọ́n bí ìwọ bá sì gbéyàwó ìwọ kò dẹ́ṣẹ̀ bí a bá sì gbé wúńdíá ní ìyàwó òun kò dẹ́ṣẹ̀ ṣùgbọ́n irú àwọn wọn ni yóò ní wàhálà nípa ti ara ṣùgbọ́n mo dá yín sí ṣùgbọ́n èyí ni mo wí ará pé kúkúrú ni àkókò láti ìsinsìnyí lọ pé kí àwọn tí ó ní aya kí ó dàbí ẹni pé wọn kò ní rí àti àwọn tí ń sọkún bí ẹni pé wọn kò sọkún rí àti àwọn tí ń yọ̀ bí ẹni pé wọn kò yọ̀ rí àti àwọn tí ń rà bí ẹni pé wọn kò ní rí àti àwọn tí ń lo ohun ayé yìí bí ẹni tí kò ṣàṣejù nítorí àṣà ayé yìí ń kọjá lọ ṣùgbọ́n èmi ń fẹ́ kí ẹ̀yin kí ó wà láì ṣe àníyàn ẹni tí kò gbéyàwó a máa tọ́jú ohun tí í ṣe ti olúwa bí yóò ti ṣe lè wu olúwa ṣùgbọ́n ẹni tí ó gbéyàwó a máa ṣe ìtọ́jú ohun tí í ṣe ti ayé bí yóò ti ṣe lè wu aya rẹ̀ ìyàtọ̀ sì wà pẹ̀lú láàrin obìnrin tí a gbé ní ìyàwó àti wúńdíá obìnrin tí a kò gbé ní ìyàwó a máa tọ́jú ohun tí í ṣe ti olúwa kí òun kí ó lè jẹ́ mímọ́ ní ara àti ní ẹ̀mí ṣùgbọ́n ẹni tí a gbé ní ìyàwó a máa tọ́jú ohun tí í ṣe ti ayé bí yóò ti ṣe lè wu ọkọ rẹ̀ èyí ni mo sì ń wí fún èrè ara yín kì í ṣe láti dẹkùn fún yín ṣùgbọ́n nítorí èyí tí ó tọ́ àti kí ẹ̀yin kí o lè máa sin Olúwa láìsí ìyapa ọkàn ṣùgbọ́n bí ẹnìkan bá rò pé òun kò ṣe ohun tí ó yẹ sí wúńdíá ọmọbìnrin rẹ̀ bí ó bá ti di obìnrin bí ó bá sì tọ́ bẹ́ẹ̀ jẹ́ kí ó ṣe bí ó ti fẹ́ òun kò dẹ́ṣẹ̀ jẹ́ kí wọ́n gbé ìyàwó ṣùgbọ́n ẹni tí ó dúró ṣinṣin ní ọkàn rẹ̀ tí kò ní àìgbọ́dọ̀ má ṣe ṣùgbọ́n tí ó ní agbára lórí ìfẹ́ ara rẹ̀ tí ó sì ti pinnu ní ọkàn rẹ̀ pé òun ò pa wúńdíá ọmọbìnrin òun mọ́ yóò ṣe rere bẹ́ẹ̀ sì ni ẹni tí ó fi wúńdíá ọmọbìnrin fúnni ní ìgbéyàwó ó ṣe rere ṣùgbọ́n ẹni tí kò fi fúnni ní ìgbéyàwó ṣe rere jù a fi òfin de obìnrin níwọ̀n ìgbà tí ọkọ rẹ̀ bá wà láàyè ṣùgbọ́n bí ọkọ rẹ̀ bá kú ó di òmìnira láti bá ẹnikẹ́ni tí ó wù ú gbéyàwó kìkì nínú Olúwa ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìmọ̀ mi alábùkún fún jùlọ ni bí òun bá dúró bẹ́ẹ̀ èmi pẹ̀lú sì rò pé mo ní ẹ̀mí Ọlọ́run. Kọ́ríntì kìíní orí kẹjọ ṣùgbọ́n ní ti àwọn nǹkan tí a fi rúbọ sí òrìṣà a mọ̀ pé gbogbo wa ni ó ní ìmọ̀ ìmọ̀ a máa fẹ̀ ṣùgbọ́n ìfẹ́ ní í gbéni ró bí ẹnìkan bá sì rò pé òun mọ ohun kan kò tí ì mọ̀ bí ó ti yẹ tí ì mọ̀ ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá fẹ́ Ọlọ́run olúwa rẹ̀ ni ó di mímọ̀ fún un nítorí náà ní ti jíjẹ àwọn nǹkan tí a fi rúbọ sí òrìṣà a mọ̀ pé ohun asán ni òrìṣà ní ayé àti pé kò sí ọlọ́run mìíràn bí kò ṣe ọ̀kan ṣoṣo nítorí pé bí àwọn tí à ń pè ní ọlọ́run tilẹ̀ wà ìbáà ní ọ̀run tàbí ní ayé gẹ́gẹ́ bí ọ̀pọ̀ ọlọ́run ti wà àti ọ̀pọ̀ olúwa ṣùgbọ́n fún àwa ọlọ́run kan ní ń bẹ bàbá lọ́wọ́ ẹni tí ohun gbogbo ti wá àti ti ẹni tí gbogbo wa í ṣe àti olúwa kan ṣoṣo Jésù Kristi nípasẹ̀ ẹni tí ohun gbogbo wà àti àwa nípasẹ̀ rẹ̀ ṣùgbọ́n ìmọ̀ yìí kò sí nínú gbogbo ènìyàn ṣùgbọ́n àwọn ẹlòmíràn tí ó ti ń bọ òrìṣà pẹ́ títí fi di ìsinsìnyí jẹ́ bí ohun tí a fi rúbọ sí òrìṣà àti ẹ̀rí ọkàn wọn tí ó ṣe àìlera sì di aláìmọ́ ṣùgbọ́n oúnjẹ kì yóò mú wa súnmọ́ Ọlọ́run nítorí pé kì í ṣe bí àwa bá jẹ ni àwa sàn jù tàbí bí àwa kò sì jẹ ni àwa burú jù ṣùgbọ́n ẹ máa kíyèsára kí òmìnira yín kí ó má ṣe di ohun ìkọsẹ̀ fún àwọn tí ó ṣe àìlera nítorí pé bí ẹnìkan bá rí tí ìwọ tí ó ní ìmọ̀ bá jókòó ti oúnjẹ ní ilé òrìṣà bí òun bá ṣe aláìlera ọkàn rẹ̀ kì yóò á dúró láti máa jẹ nǹkan wọn nì tí a fi rúbọ sí òrìṣà àti nípa ìmọ̀ rẹ ni aláìlera arákùnrin nítorí ẹni tí Kristi ṣe kú yóò fi ṣègbé ṣùgbọ́n nígbà tí ẹ̀yin bá ń ṣẹ̀ sí àwọn arákùnrin bẹ́ẹ̀ tí ẹ ń pa ọkàn wọn tí í ṣe àìlera lára ẹ̀yin ń ṣẹ̀ sí Kristi nítorí náà bí oúnjẹ bá mú arákùnrin mi kọsẹ̀ èmi kì yóò sì jẹ ẹran mọ́ títí láé kí èmi má bàa mú arákùnrin mi kọsẹ̀. Kọ́ríńtì kìíní orí kẹsàn-án. àpọ́stélì kọ́ èmi ṣe bí èmi kò á wà ní òmìnira èmi kò ti rí Jésù Kristi Olúwa wa iṣẹ́ mi kọ́ ẹ̀yin ń ṣe nínú Olúwa bí èmi kì í ṣe àpọ́stélì fún àwọn ẹlòmíràn ṣùgbọ́n dájúdájú àpọ́stélì ni èmi ṣe fún yín nítorí èdìdì iṣẹ́ àpọ́stélì mi ni ẹ̀yin ṣe nínú Olúwa èsì mi fún àwọn tí ń wádìí mi ni èyí àwa kò á ní agbára láti máa jẹ àti láti máa mu àwa kò á ní agbára láti máa mú aya tí í ṣe arábìnrin kiri gẹ́gẹ́ bí àwọn àpọ́stélì mìíràn àti bí àwọn arákùnrin olúwa àti kéfà tàbí èmi nìkan àti bánábà àwa kò á ní agbára láti jókòó ní àìṣiṣẹ́ ta ní lọ sí ogun nígbà kan rí ní ìnáwó ara rẹ̀ ta ní gbin ọgbà àjàrà tí kìí sì jẹ nínú èso rẹ̀ tàbí ta ní ń bọ́ ọ̀wọ́ ẹran tí kìí sì jẹ nínú wàrà ọ̀wọ́ ẹran náà èmi à ń sọ̀rọ̀ nǹkan wọ̀nyí bí ènìyàn tàbí òfin kò wí bákan náà pẹ̀lú bí nítorí tí a ti kọ́ nínú òfin Mósè pé ìwọ kò gbọ́dọ̀ pa màálù tí ń pa kà ní ẹnu mọ́. ìyá ṣe màálù ni ọlọ́run ń ṣe ìtọ́jú bí? tàbí ó ń sọ èyí pátápátá nítorí wa? nítòótọ́ nítorí wa lè a ṣe kọ̀wé yìí kí ẹni tí ń tulẹ̀ kí ó lè máa tulẹ̀ ní ìrètí àti ẹni tí ń pakà kí ó lè ní ìrètí àti ṣe olùbápín nínú rẹ̀ bí àwa bá ti fúrúgbìn ohun ti ẹ̀mí fún yín ohun ńlá ni bí àwa ò bá ká ohun ti yín ti ṣe ti ara bí àwọn ẹlòmíràn bá ṣe alábàápín nínú agbára yìí lórí yín àwa kọ́ ẹni tí ó tọ́ fún jù ṣùgbọ́n àwa kò lo agbára yìí ṣùgbọ́n àwa fara da ohun gbogbo kí àwa kí ó bàa ṣe ìdènà fún ìrere Kristi ẹ̀yin kò mọ̀ pé àwọn tí ń ṣiṣẹ́ nípa ohun mímọ́ wọn a máa jẹ nínú ohun ti tẹ́ḿpìlì àti àwọn tí ń dúró ti pẹpẹ wọn a máa ṣe àjọpín pẹ̀lú pẹpẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni olúwa sì ṣe ìlànà pé àwọn tí ń wàásù ìrere kí wọn kí ó sì máa jẹ nípa ìrere ṣùgbọ́n èmi kò lo ọ̀kan nínú nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ ni èmi kò sì kọ̀wé nǹkan wọ̀nyí nítorí kí a lè ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ fún mi nítorí pé ó sàn fún mi kí èmi kúkú kú jù kí ẹnikẹ́ni kí ó sọ ògo mi di asán nítorí pé bí mo ti ń wàásù ìrere èmi kò ní ohun tí èmi ò fi ṣògo nítorí pé àìgbọ́dọ̀ má ṣe wà lórí mi àní mo gbé bí èmi kò bá wàásù ìrere nítorí pé bí mo bá ṣe nǹkan yìí tinútinú mi mo ní èrè kan ṣùgbọ́n bí kò bá ṣe tinútinú mi a ti fi iṣẹ́ ìríjú lé mi lọ́wọ́ ǹjẹ́ kí ni a ní èrè mi pé nígbà tí mo bá ń wàásù ìrere Kristi fúnni láì ní ìnáwó kí èmi kí ó má ṣe lo agbára mi nínú ìrere ní kíkún nítorí bí mo ti jẹ́ òmìnira kúrò lọ́dọ̀ gbogbo ènìyàn mo sọ ara mi di ẹrú gbogbo wọn kí èmi kí o lè jèrè pípọ̀ sí i àti fún àwọn júù mo dàbí júù kí èmi kí o lè jèrè àwọn júù fún àwọn tí ń bẹ lábẹ́ òfin bí ẹni tí ń bẹ lábẹ́ òfin kí èmi kí o lè jèrè àwọn tí ń bẹ lábẹ́ òfin fún àwọn aláìlófin bí aláìlófin èmi kì í ṣe aláìlófin sí Ọlọ́run ṣùgbọ́n èmi ń bẹ lábẹ́ òfin sí Kristi kí èmi kí o lè jèrè àwọn aláìlófin fún àwọn aláìlera mo di aláìlera kí èmi kí o lè jèrè àwọn aláìlera mo di ohun gbogbo fún gbogbo ènìyàn kí èmi kí o lè gbà díẹ̀ là bí ó ti wù kí ó rí kí èmi kí o lè jẹ́ alábàápín nínú rẹ̀ pẹ̀lú yín ẹ̀yin kò mọ̀ pé àwọn tí ń sáré ìje gbogbo wọn ní ń sáré ní tòótọ́ ṣùgbọ́n ẹnìkan ní ń gba èrè náà ẹ sáré bẹ́ẹ̀ kí ẹ̀yin kí o lè rí gbà àti olúkúlùkù ẹni tí ń jìjàdù àti borí a máa ní ìwọ̀ntúnwọ̀nsì nínú ohun gbogbo ǹjẹ́ wọ́n ń ṣe é láti gba adé ìdíbàjẹ́ ṣùgbọ́n àwa èyí tí kì í díbàjẹ́ nítorí náà bẹ́ẹ̀ ni èmi ń sáré kì í ṣe bí ẹni tí kò dá lójú bẹ́ẹ̀ ni èmi ń jà kì í ṣe bí ẹnìkan tí ń lu afẹ́fẹ́ ṣùgbọ́n èmi ń pọ́n ara mi lójú mo sì ń mú un wá sábẹ́ ìtẹríba pílẹ̀ tí mo ti wàásù fún àwọn ẹlòmíràn nítorí ohunkóhun kí èmi tìkára mi má ṣe di ẹni ìtanù. Kọ́ríntì kìíní orí kẹwàá nítorí èmi kò fẹ́ kí ẹ̀yin kí ó ṣe aláìmọ̀. ará bí gbogbo àwọn bàbá wa ti wà lábẹ́ àwọsánmọ̀ tí gbogbo wọn sì la òkun já tí a sì baptisi gbogbo wọn sí Mósè nínú àwọsánmọ̀ àti nínú òkun tí gbogbo wọn sì ti jẹ oúnjẹ ẹ̀mí kan náà tí gbogbo wọn sì mu omi mu ẹ̀mí kan náà nítorí pé wọ́n mu nínú àpáta ẹ̀mí tí ń tọ̀ wọ́n lẹ́yìn Kristi sì ni àpáta náà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ní inú Ọlọ́run kò dùn sí nítorí pé a bì wọ́n ṣubú ní aginjù nǹkan wọ̀nyí sì já sí àpẹẹrẹ fún àwa kí àwa kí ó má bàa ṣe ìfẹ́kúfẹ́ ohun búburú gẹ́gẹ́ bí àwọn pẹ̀lú ti ṣe ìfẹ́kúfẹ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má sì jẹ́ abọ̀rìṣà bí àwọn mìíràn nínú wọn bí a ti kọ ọ́ pé. àwọn ènìyàn náà jókòó láti jẹ àti láti mu wọ́n sì dìde láti ṣeré. bẹ́ẹ̀ ni kí àwa kí ó má ṣe ṣe àgbèrè gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti ṣe tí ẹgbàá mọ́kànlá lé ẹgbẹ̀rún ènìyàn sì ṣubú ní ijọ́ kan bẹ́ẹ̀ ni kí àwa kí ó má ṣe dán Olúwa wò gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti dán an wò tí a sì fi ejò run wọ́n bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má ṣe kùn gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti kùn tí a sì ti ọwọ́ olùparun run nǹkan wọ̀nyí sì ṣe sí wọn bí àpẹẹrẹ fún wa a sì kọ̀wé wọn fún ìkìlọ̀ àwa ẹni tí ìgbẹ̀yìn ayé dé bá nítorí náà ẹni tí ó bá rò pé ó ń dúró kí ó kíyèsára kí ó má bàa ṣubú kò sí ìdánwò kan tí ó tì í bá yín bí kò ṣe irú èyí tí ó mọ níwọ̀n fún ènìyàn ṣùgbọ́n olódodo ni Ọlọ́run ẹni tí kì yóò jẹ́ kí a dán yín wò ju bí ẹ̀yin ti lè gbà ṣùgbọ́n tí yóò sì ṣe ọ̀nà àtiyọ pẹ̀lú nínú ìdánwò náà kí ẹ̀yin kí ó bá a lè gbà á nítorí náà ẹ̀yin olùfẹ́ mi ẹ sá fún ìbọ̀rìṣà èmi ń sọ̀rọ̀ bí ẹni pé fún ọlọ́gbọ́n ẹ gba èyí tí mo wírò aago ìbùkún tí àwa ń súre sí ìdàpọ̀ ẹ̀jẹ̀ Kristi kọ́ í ṣe àkàrà tí àwa ń bù ìdàpọ̀ ara Kristi kọ́ í ṣe nítorí pé àwa tí ṣe ọ̀pọ̀lọpọ̀ já sí àkàrà kan ara kan nítorí pé gbogbo wa ni ó ń jùmọ̀ ń pín nínú àkàrà kan nì ẹ wo nípa ti ara àwọn tí ń jẹ ohun ẹbọ wọn kì í á ṣe alábàápín pẹpẹ ǹjẹ́ kí ni mo ń wí pé ohun tí a fi rúbọ sí òrìṣà jẹ́ nǹkan tàbí pé òrìṣà jẹ́ nǹkan ṣùgbọ́n ohun tí mò ń wí ni pé ohun tí àwọn kèfèrí fi ń rúbọ wọ́n fi ń rúbọ sí àwọn ẹ̀mí èṣù kì í sì í ṣe sí Ọlọ́run èmi kò sì fẹ́ kí ẹ̀yin kí ó bá àwọn ẹ̀mí èṣù ṣe àjọpín ẹ̀yin kò lè mú ago Olúwa àti ago àwọn ẹ̀mí èṣù ẹ̀yin kò lè ṣe àjọpín ní tábìlì Olúwa àti ní tábìlì àwọn ẹ̀mí èṣù àwa á mú Olúwa jowú bí àwa ní agbára jù ú lọ ohun gbogbo ni ó yẹ fún mi ṣùgbọ́n kì í ṣe ohun gbogbo ni ó ní èrè ohun gbogbo ni ó yẹ fún mi ṣùgbọ́n kì í ṣe ohun gbogbo ní gbéniró kí ẹnikẹ́ni má ṣe máa wá ti ara rẹ̀ ṣùgbọ́n kí olúkúlùkù máa wá èrè ọmọnìkejì rẹ̀ ohunkóhun tí a bá ń tà ní ọjà ni kí ẹ máa jẹ láì béèrè ohun kan nítorí ẹ̀rí ọkàn nítorí pé ti olúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀. bí ọ̀kan nínú àwọn tí kò gbàgbọ́ bá pè yín síbi àsè bí ẹ̀yin bá sì fẹ́ í lọ ohunkóhun tí a bá gbé kalẹ̀ níwájú yín ni kí ẹ jẹ láì béèrè ohun kan nítorí ẹ̀rí ọkàn ṣùgbọ́n bí ẹnìkan bá wí fún yín pé a ti fi èyí ṣẹbọ ẹ má ṣe jẹ nítorí ẹni tí ó fi hàn yín àti nítorí ẹ̀rí ọkàn nítorí pé ti olúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀. mo ní ẹ̀rí ọkàn kì í ṣe ti ara rẹ ṣùgbọ́n ti ẹnìkejì rẹ nítorí èṣe tí a fi fi ẹ̀rí ọkàn ẹlòmíràn dá òmìnira mi lẹ́jọ́ bí èmi bá fi ọpẹ́ jẹ ẹ́ èéṣe tí a fi ń sọ̀rọ̀ mi ní búburú nítorí ohun tí èmi dúpẹ́ fún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 bí kò ṣe ti ọ̀pọ̀lọpọ̀ kí a lè gbà wọ́n là. kọ́ríntì kínní orí kọkànlá. ẹ máa ṣe àfarawé mi àní gẹ́gẹ́ bí èmi ti ń ṣe àfarawé Kristi. ǹjẹ́ ará mo yìn yín tí ẹ̀yin rántí mi nínú ohun gbogbo tí ẹ̀yin ti di ẹ̀kọ́ wọn ni mú ṣinṣin àní gẹ́gẹ́ bí mo ti fi wọ́n lé yín lọ́wọ́ ṣùgbọ́n mo fẹ́ kí ẹ̀yin kí ó mọ̀ pé Kristi ni orí olúkúlùkù ọkùnrin orí obìnrin sì ni ọkọ rẹ̀ àti orí Kristi sì ni Ọlọ́run olúkúlùkù ọkùnrin tí ń gbàdúrà tàbí tí ń sọtẹ́lẹ̀ tí ó bo orí rẹ̀ ó ṣe aláìbọ̀wọ̀ fún orí rẹ̀ ṣùgbọ́n olúkúlùkù obìnrin tí ń gbàdúrà tàbí tí ń sọtẹ́lẹ̀ lé àìbo orí rẹ̀ ó ṣe aláìbọ̀wọ̀ fún orí rẹ̀ nítorí ọ̀kan náà ni pẹ̀lú ẹni tí ó fárí nítorí bí obìnrin kò bá bo orí ẹ jẹ́ kí ó rẹ́ irun rẹ̀ pẹ̀lú ṣùgbọ́n bí ó bá ṣe pé ohun ìtìjú ni fún obìnrin láti rẹ́ irun tàbí láti fárí rẹ̀ jẹ́ kí ó bo orí nítorí nítòótọ́ kò yẹ kí ọkùnrin kí ó bo orí rẹ̀ níwọ̀n bí òun ti jẹ́ àwòrán àti ògo Ọlọ́run ṣùgbọ́n obìnrin ní í ṣe ògo ọkùnrin nítorí ọkùnrin kò ti ara obìnrin wá ṣùgbọ́n obìnrin ni ó ti ara ọkùnrin wá bẹ́ẹ̀ ni a kò dá ọkùnrin torí obìnrin ṣùgbọ́n a dá obìnrin torí ọkùnrin nítorí èyí ni ó fi yẹ fún obìnrin láti ní àmì àṣẹ ní orí rẹ̀ nítorí àwọn áńgẹ́lì ṣùgbọ́n ọkùnrin kò lè ṣe láìsí obìnrin bẹ́ẹ̀ ni obìnrin kò lè ṣe láìsí ọkùnrin nínú Olúwa nítorí gẹ́gẹ́ bí obìnrin ti ti ara ọkùnrin wá bẹ́ẹ̀ ni ọkùnrin ti pasẹ̀ obìnrin wá pẹ̀lú ṣùgbọ́n láti ọ̀dọ̀ Ọlọ́run ni ohun gbogbo ti wá ẹ gbàárò láàrin ẹ̀yin tìkára yín ó wá tọ́ kí obìnrin kí ó máa gbàdúrà sí Ọlọ́run láì borí àní ẹ̀dá tìkára rẹ̀ kò wá kọ́ yín pé bí ọkùnrin bá ní irun gígùn àbùkù ni fún un ṣùgbọ́n bí obìnrin bá ní irun gígùn ògo ni ó jẹ́ fún un nítorí tí a fi irun rẹ̀ fún un fún ìbòrí ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá dàbí ẹni tí ó fẹ́ràn ìyàn jíjà àwa kò ní irú àṣà bẹ́ẹ̀ tàbí àwọn ìjọ Ọlọ́run ṣùgbọ́n ní ti àṣẹ tí mo ń fún yín yìí èmi kò yìn yín pé ẹ ń péjọ kì í ṣe fún rere ṣùgbọ́n fún búburú. nítorí lọ́nà ìkíní mo gbọ́ pé nígbà tí ẹ̀yin péjọ ní ìjọ ìyapa ń bẹ láàrin yín mo sì gbà á gbọ́ ní apá kan nítorí pé kò lè ṣe kí ó má sí àdámọ̀ pẹ̀lú láàrin yín kí àwọn tí ó dájú láàrin yín bá lè farahàn nítorí náà nígbà tí ẹ̀yin bá péjọ sí ibì kan náà kì í ṣe láti jẹ oúnjẹ olúwa nítorí pé nígbà tí ẹ̀yin bá ń jẹun olúkúlùkù ń kọ́ jẹ oúnjẹ tirẹ̀ ebi a sì máa pa ẹnìkan ọtí a sì máa pa ẹnìkejì kí ńlá ẹ̀yin kò ní ilé níbi tí ẹ ó máa jẹ tí ẹ ó sì máa mu tàbí ẹ̀yin ń gan ìjọ Ọlọ́run ẹ̀yin sì ń dojú ti àwọn tí kò ní kí ni èmi ò wí fún yín èmi ò á yìn yín nínú èyí èmi kò yìn yín nítorí pé lọ́wọ́ olúwa ni èmi ti gba èyí tí mo sì ti fi fún yín pé jésù olúwa ní òru ọjọ́ náà tí a fi í hàn ó mú àkàrà nígbà tí ó sì ti dúpẹ́ ó bù ú ó sì wí pé gbà jẹ èyí ni ara mi tí a bù fún yín ẹ máa ṣe èyí ní ìrántí mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó sì mú ago lẹ́yìn oúnjẹ ó wí pé ago yìí ni májẹ̀mú titun nínú ẹ̀jẹ̀ mi nígbàkúùgbà tí ẹ̀yin bá mú un ẹ máa ṣe èyí ní ìrántí mi nítorí nígbàkúùgbà tí ẹ̀yin bá ń jẹ àkàrà yìí tí ẹ̀yin bá sì ń mu ago yìí ẹ̀yìn ń kéde ikú olúwa títí yóò fi dé. nítorí náà ẹnikẹ́ni tí ó bá jẹ àkàrà tí ó sì mú aago olúwa láì yẹ yóò jẹ̀bi ara àti ẹ̀jẹ̀ olúwa. ṣùgbọ́n kí ènìyàn kí ó wádìí ara rẹ̀ dájú bẹ́ẹ̀ ni kí ó sì jẹ nínú àkàrà náà kí ó sì mú nínú aago náà. nítorí ẹnikẹ́ni tí ó bá ń jẹ́ ẹnikẹ́ni tí ó bá ń jẹ́ tí ó bá sì ń mu láì mọ ara olúwa yàtọ̀ ó ó sì ń mu ẹ̀bi fún ara rẹ̀ nítorí ìdí èyí ni ọ̀pọ̀lọpọ̀ nínú ń ṣe di aláìlera àti olókùnrùn tí ọ̀pọ̀lọpọ̀ sì sùn ṣùgbọ́n bí àwa bá wádìí ara wa a kì yóò dá wa lẹ́jọ́ ṣùgbọ́n nígbà tí a bá ń dá wa lẹ́jọ́ láti ọwọ́ olúwa lè a ń nà wá kí a má bàa dá wa lẹ́bi pẹ̀lú ayé nítorí náà ẹ̀yin ará mi nígbà tí ẹ̀yin bá péjọ láti jẹun ẹ máa dúró de ara yín bí ebi bá ń pa ẹnikẹ́ni kí ó jẹun ní ilé kí ẹ̀yin kí ó má bàa péjọ fún ẹ̀bi ìyókù ni èmi ó sì tò lẹ́sẹẹsẹ nígbà tí mo bá dé. kọ́ríntì kínní orí kejìlá. ǹjẹ́ ní ti ẹ̀bùn ẹ̀mí ara! èmi kò fẹ́ kí ẹ̀yin kí ó jẹ́ òpè ẹ̀yin mọ̀ pé nígbà tí ẹ̀yin jẹ́ kèfèrí a lọ sọ́dọ̀ àwọn odi òrìṣà lọ́nàkọnà tí a fà nítorí náà mo fẹ́ kí ẹ mọ̀ pé. kò sí ẹni tí ń sọ̀rọ̀ nípa ẹ̀mí Ọlọ́run kí ó wí pé ẹni ìfibú ni Jésù àti pé kò sí ẹni tí ó lè wí pé Olúwa ni Jésù bí kò ṣe nípa ẹ̀mí mímọ́ ǹjẹ́ onírúurú ẹ̀bùn ni ó wà ṣùgbọ́n kan náà ni onírúurú iṣẹ́ ìránṣẹ́ ni ó sì wà Olúwa kan náà sì ni.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 ó ń pín fún olúkúlùkù gẹ́gẹ́ bí ó ti wù ú nítorí gẹ́gẹ́ bí ara ti jẹ́ ọ̀kan tí ó sì ní ẹ̀yà púpọ̀ ṣùgbọ́n tí gbogbo ẹ̀yà ara tí ṣe púpọ̀ jẹ́ ara kan bẹ́ẹ̀ sì ni Kristi pẹ̀lú nítorí pé nínú ẹ̀mí kan ni a ti baptisi gbogbo wa sínú ara kan ìbáà ṣe Júù tàbí Hélénì ìbáà ṣe ẹrú tàbí òmìnira a sì ti mú gbogbo wa mu nínú ẹ̀mí kan nítorí pé ara kìí ṣe ẹ̀yà kan bí kò ṣe púpọ̀. bí ẹsẹ̀ bá wí pé nítorí èmi kìí ṣe ọwọ́ èmi kìí ṣe ti ara èyí kò wí pé kìí ṣe ti ara bí etí bá sì wí pé nítorí èmi kìí ṣe ojú èmi kìí ṣe ti ara èyí kò wí pé kì í ṣe ti ara bí gbogbo ara bá jẹ́ ojú níbo ni ìgbọ́ràn ìbágbé wà bí gbogbo rẹ̀ bá sì jẹ́ ìgbọ́ràn níbo ni ìgbóòórùn ìbágbé wà ṣùgbọ́n nísinsìnyí Ọlọ́run ti fi àwọn ẹ̀yà sínú ara olúkúlùkù wọn gẹ́gẹ́ bí ó ti wù ú bí gbogbo wọn bá sì jẹ́ ẹ̀yà kan níbo ni ara ìbágbé wà ṣùgbọ́n nísinsìnyí wọ́n jẹ́ ẹ̀yà púpọ̀ ṣùgbọ́n ara kan ojú kò sì lè wí fún ọwọ́ pé èmi kò ní fi ọ́ ṣe tàbí kí orí wí ẹ̀wẹ̀ fún ẹsẹ̀ pé èmi kò ní fi yín ṣe ṣùgbọ́n àwọn ẹ̀yà ara wọn nì tí ó dàbí ẹni pé wọ́n ṣe àìlera jù àwọn ni a kò lè ṣe aláìní jù àti àwọn ẹ̀yà ara wọn nì tí àwa rò pé wọ́n ṣe àìlọ́lá jù lórí ìwọ̀nyí ni àwa sì ń fi ọlá sí jù bẹ́ẹ̀ ni ibi àyẹ wa sì ní ẹ̀yẹ lọ́pọ̀lọpọ̀ jù nítorí pé àwọn ibi tí ó ní ẹ̀yẹ ni ara wa kò fẹ́ ohun kan ṣùgbọ́n Ọlọ́run ti ṣe ara lọ́kan ó sì fi ọ̀pọ̀lọpọ̀ ọlá fún ibi tí ó ṣe aláìní kí ìyapa kí ó má ṣe sí nínú ara ṣùgbọ́n kí àwọn ẹ̀yà ara kí ó lè máa ṣe àníyàn kan náà fún ara wọn bí ẹ̀yà kan bá sì ń jìyà gbogbo ẹ̀yà sì jùmọ̀ bá a jìyà tàbí bí a bá ń bọlá fún ẹ̀yà kan gbogbo ẹ̀yà á jùmọ̀ bá a yọ̀ ǹjẹ́ ara Kristi ni ẹ̀yin ń ṣe olúkúlùkù yín sì jẹ́ ẹ̀yà ara rẹ̀ ọlọ́run sì gbé àwọn mìíràn kalẹ̀ nínú ìjọ èkíní àwọn àpọ́stélì èkejì àwọn wòlíì ẹ̀kẹta àwọn olùkọ́ni lẹ́yìn náà iṣẹ́ ìyanu lẹ́yìn náà ẹ̀bùn ìmúláradá ìrànlọ́wọ́ ẹ̀bùn àkóso onírúurú èdè gbogbo wọn ní í ṣe àpọ́stélì bíi gbogbo wọn ní í ṣe wòlíì bí gbogbo wọn ní í ṣe olùkọ́ni bí gbogbo wọn ní í ṣe iṣẹ́ ìyanu bí gbogbo wọn ni ó ní ẹ̀bùn ìmúláradá bí gbogbo wọn ní í fi onírúurú èdè fọ̀ bí gbogbo wọn ní í ṣe ìtumọ̀ bí ṣùgbọ́n ẹ máa fi ìtara ṣàfẹ́rí ẹ̀bùn tí ó tóbi jù síbẹ̀ èmi ò fi ọ̀nà kan tí ó tayọ rékọjá hàn yín kọ́ríntì kínní orí kẹtàlá. bí mo tilẹ̀ ń fọ̀ onírúurú èdè àti ti áńgẹ́lì tí èmi kò sì ní ìfẹ́ èmi dàbí idẹ tí ń dún tàbí bíi kíńbálì olóǹgoro bí mo sì ní ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ tí mo sì ní òye gbogbo ohun ìjìnlẹ̀ àti gbogbo ìmọ̀ bí mo sì ní gbogbo ìgbàgbọ́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 èyí tí í ṣe ti apá kan yóò dópin nígbà tí mo wà ní èwe èmi a máa sọ̀rọ̀ bí èwe èmi a máa mòye bí èwe èmi a máa gbèrò bí èwe ṣùgbọ́n nígbà tí mo di ọkùnrin tán mo fi ìwà èwe sílẹ̀ nítorí pé nísinsìnyí àwa ń ríran bàìbàì nínú àwò ṣùgbọ́n nígbà náà ní ojú ojú. Ko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 ẹ máa lépa ìfẹ́ kí ẹ sì máa fi ìtara ṣàfẹ́rí ẹ̀bùn tí í ṣe ti ẹ̀mí ṣùgbọ́n kí ẹ kúkú lè máa sọ tẹ́lẹ̀ nítorí ẹni tí ń sọ̀rọ̀ ní èdè àìmọ̀ kò bá ènìyàn sọ̀rọ̀ bí kò ṣe Ọlọ́run nítorí kò sí ẹni tí ó gbọ́ ṣùgbọ́n nípa ti ẹ̀mí ó ń sọ ohun ìjìnlẹ̀ ṣùgbọ́n ẹni tí ń sọ tẹ́lẹ̀ ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ fún ìmúdúró àti ìgbìyànjú àti ìtùnú. ẹni tí ń sọ̀rọ̀ ní èdè àìmọ́ fi ẹsẹ̀ ara rẹ̀ múlẹ̀ ṣùgbọ́n ẹni tí ń sọ tẹ́lẹ̀ ń fi ẹsẹ̀ ìjọ múlẹ̀. ṣùgbọ́n ìbá wù mí kí gbogbo yín lè máa sọ onírúurú èdè ṣùgbọ́n kí ẹ kúkú máa sọ tẹ́lẹ̀ nítorí ẹni tí ń sọ tẹ́lẹ̀ pọ̀ ju ẹni tí ń sọ onírúurú èdè lọ àyàṣe bí ó bá ń ṣe ìtumọ̀ kí ìjọ kí ó lè kọ́ ẹ̀kọ́. E ǹjẹ́ nísinsìnyí ará bí mo bá wá sí àárín yín tí mo sì ń sọ̀rọ̀ ní èdè àìmọ̀ èrè kí ni èmi ó jẹ́ fún yín bí kò ṣe pé mo bá ń bá yín sọ̀rọ̀ yálà nípa ìṣípayá tàbí nípa ìmọ̀ tàbí nípa ìsọtẹ́lẹ̀ tàbí nípa ẹ̀kọ́. E bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn nǹkan tí kò ní ẹ̀mí tí ń dún ìbáà ṣe fèrè tàbí dùrù bí kò ṣe pé ìyàtọ̀ bá wà nínú ohùn wọn a ó ti ṣe mọ ohun tí fèrè tàbí tí dùrù ń wí nítorí pé bí ohun ìpè kò bá dájú ta ni yóò múra fún ogun bẹ́ẹ̀ sì ni ẹ̀yin bí kò ṣe pé ẹ̀yin bá ń fi ahọ́n yín sọ̀rọ̀ tí ó yé ni. a ó ti ṣe mọ ohun tí a ń wí nítorí pé ẹ̀yìn ń sọ̀rọ̀ sí òfurufú ó lè jẹ́ pé onírúurú ohun ní bẹ ní ayé kò sì sí ọ̀kan tí kò ní ìtumọ̀ ǹjẹ́ bí èmi kò mọ ìtumọ̀ ohun náà èmi ò já sí aláìgbèdè sí ẹni tí ń sọ̀rọ̀ ẹni tí ń sọ̀rọ̀ yóò mi bẹ́ẹ̀ sì ni ẹ̀yin. bí ẹ̀yin ti ní ìtara fún ẹ̀bùn ẹ̀mí ẹ máa ṣe àfẹ́rí àti máa pọ̀ sí i fún ìdàgbàsókè ìjọ nítorí náà jẹ́ kí ẹni tí ń sọ̀rọ̀ ní èdè àìmọ́ gbàdúrà kí ó lè máa ṣe ìtumọ̀ nítorí bí èmi bá ń gbàdúrà ní èdè àìmọ́ ẹ̀mí mi ń gbàdúrà ṣùgbọ́n òye mi jẹ́ aláìléso ǹjẹ́ kí ni èrè? èmi ò fi ẹ̀mí gbàdúrà èmi ò sì fi òye gbàdúrà pẹ̀lú èmi ò fi ẹ̀mí kọrin èmi ò sì fi òye kọrin pẹ̀lú bí bẹ́ẹ̀ kọ́ bí ìwọ bá súre nípa ẹ̀mí báwo ni ẹni tí ń bẹ ní ipò òpè yóò ṣe ṣe àmì sí ìdúpẹ́ rẹ nígbà tí kò mọ ohun tí ìwọ wí nítorí ìwọ dúpẹ́ gidigidi nítòótọ́ ṣùgbọ́n a kò fi ẹsẹ̀ ẹnìkejì rẹ múlẹ̀. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí èmi ń fọ̀ onírúurú èdè ju gbogbo yín lọ. ṣùgbọ́n mo fẹ́ kí n kúkú fi òye mi sọ ọ̀rọ̀ márùn-ún ní ìjọ kí n lè kọ́ àwọn ẹlòmíràn pẹ̀lú ju ẹgbàárùn ọ̀rọ̀ ní èdè àìmọ̀. ará ẹ má ṣe jẹ́ ọmọdé ní òye ṣùgbọ́n ẹ jẹ́ ọmọdé ní àràn kan ṣùgbọ́n ní òye kí ẹ jẹ́ àgbà a ti kọ ọ́ nínú òfin pé. nípa àwọn aláhàn mìíràn àti elétè mìíràn ni èmi ò fi bá àwọn ènìyàn yìí sọ̀rọ̀ síbẹ̀ wọn kì yóò gbọ́ tèmi. ni olúwa wí. nítorí náà àwọn ahọ́n já sí àmì kan kì í ṣe fún àwọn tí ó gbàgbọ́ bí kò ṣe fún àwọn aláìgbàgbọ́ ṣùgbọ́n ìsọtẹ́lẹ̀ kì í ṣe fún àwọn tí kò gbàgbọ́ bí kò ṣe fún àwọn tí ó gbàgbọ́. ǹjẹ́ bí gbogbo ìjọ bá péjọ sí ibì kan tí gbogbo wọn sì ń fi èdè fọ̀ bí àwọn tí í ṣe aláìlẹ́kọ̀ọ́ àti aláìgbàgbọ́ bá wọlé wá wọn kì yóò há wí ẹ̀yin ń ṣe wèrè ṣùgbọ́n bí gbogbo yín bá ń sọ tẹ́lẹ̀ tí ẹnìkan tí kò gbàgbọ́ tàbí tí kò ní ẹ̀kọ́ bá wọlé wá gbogbo yín ni yóò fi òye ẹ̀ṣẹ̀ yìí gbogbo yín ni yóò wádìí rẹ̀ bẹ́ẹ̀ ni a sì fi àṣírí ọkàn rẹ̀ hàn bẹ́ẹ̀ ni òun ò sì dojúbolẹ̀ yóò sì sin Ọlọ́run yóò sì sọ pé nítòótọ́ Ọlọ́run bẹ láàrin yín. ǹjẹ́ èé a ti ṣe ará nígbà tí ẹ̀yin péjọpọ̀ tí olúkúlùkù yín ní sáàmù kan ẹ̀kọ́ kan èdè kan ìfihàn kan ìtumọ̀ kan ẹ máa ṣe ohun gbogbo láti gbéni ró bí ẹnìkan bá fi èdè fọ̀ kí ó jẹ́ ènìyàn méjì tàbí bí ó pọ̀ tán kí ó jẹ́ mẹ́ta àti èyí nì ní ọ̀kọ̀ọ̀kan sì jẹ́ kí ẹnìkan gbúfọ̀ ṣùgbọ́n bí kò bá sí ògbúfọ̀ kí ó pa ẹnu rẹ̀ mọ́ nínú ìjọ sì jẹ́ kí ó máa bá ara rẹ̀ àti Ọlọ́run sọ̀rọ̀ jẹ́ kí àwọn wòlíì méjì bí mẹ́ta sọ̀rọ̀ kí àwọn ìyókù sì ṣe ìdájọ́ bí a bá sì fi ohunkóhun han ẹni tí ó jókòó níbẹ̀ jẹ́ kí ẹni ìṣáájú dákẹ́ gbogbo yín lè máa sọ tẹ́lẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan kí gbogbo yín lè máa kọ́ ẹ̀kọ́ kí a lè tu gbogbo yín ní inú ẹ̀mí àwọn wòlíì a sì máa tẹríba fún àwọn wòlíì nítorí ọlọ́run kì í ṣe ọlọ́run ohun rúdurùdu ṣùgbọ́n ti àlàáfíà gẹ́gẹ́ bí ó ti jẹ́ nínú gbogbo ìjọ ènìyàn mímọ́ jẹ́ kí àwọn obìnrin yín dákẹ́ nínú ìjọ nítorí a kò fi fún wọn láti sọ̀rọ̀ ṣùgbọ́n jẹ́ kí wọ́n wà lábẹ́ ìtẹríba gẹ́gẹ́ bí òfin pẹ̀lú ti wí bí wọ́n bá sì fẹ́ kọ́ ohunkóhun kí wọn kí ó béèrè lọ́wọ́ ọkọ wọn ní ilé nítorí ohun ìtìjú ni fún àwọn obìnrin láti máa sọ̀rọ̀ nínú ìjọ. kí ni lọ́dọ̀ yín ni ọ̀rọ̀ Ọlọ́run ti jáde ni tàbí ẹ̀yin nìkan ni ó tọ̀ wá bí ẹnikẹ́ni bá ro ara rẹ̀ pé òun jẹ́ wòlíì tàbí òun jẹ́ ẹni tí ó ní ẹ̀mí jẹ́ kí nǹkan wọ̀nyí tí mo kọ sí yín kí ó yé e dájú pé òfin Olúwa ni wọ́n ṣùgbọ́n bí ẹnìkan bá jẹ́ òpè ẹ jẹ́ kí ó jẹ́ òpè nítorí náà ará ẹ máa fi ìtara ṣàfẹ́rí láti sọ tẹ́lẹ̀ kí ẹ má sì ṣe dánilẹ́kun láti fi èdè fọ̀ ẹ máa ṣe ohun gbogbo tẹ̀yẹtẹ̀yẹ àti lẹ́sẹlẹ́sẹ. kọ́ríntì kínní orí kẹẹ̀ẹ́dógún. ǹjẹ́ ará èmi ń sọ ìrere náà di mímọ̀ fún yín tí mo ti wàásù fún yín èyí tí ẹ̀yin pẹ̀lú ti gbà nínú èyí tí ẹ̀yin sì dúró nípasẹ̀ èyí tí a fi ń gbà yín là pẹ̀lú bí ẹ̀yin bá di ọ̀rọ̀ tí mo ti wàásù fún yín mú ṣinṣin bí kò ṣe pé ẹ̀yin bá gbàgbọ́ lásán nítorí pé síwájú ohun gbogbo mo fi èyí tí èmi pẹ̀lú ti gbà lé yín lọ́wọ́ bí Kristi ti kú nítorí ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí àti pé a sìnkú rẹ̀ àti pé ó jíǹde ní ijọ́ kẹta gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí àti pé ó farahàn Kéfà lẹ́yìn èyí ni àwọn méjìlá lẹ́yìn èyí ni ó farahàn àwọn ará tí ó ju ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lọ lẹ́ẹ̀kan náà apá kan tí ó pọ̀ jù nínú wọn wà títí fi di ìsinsìnyí ṣùgbọ́n àwọn díẹ̀ ti sùn. lẹ́yìn èyí ni ó farahàn jákọ́bù lẹ́yìn náà fún gbogbo àwọn àpọ́stélì àti níkẹyìn gbogbo wọn ó farahàn mí pẹ̀lú bí ẹni tí a bí síwájú àkókò rẹ̀ nítorí èmi ni ẹni tí ó kéré jùlọ nínú àwọn àpọ́stélì èmi ẹni tí kò yẹ tí a bá pè ní àpọ́stélì nítorí tí mo ṣe inúnibíni sí ìjọ ènìyàn Ọlọ́run ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ Ọlọ́run mo rí bí mo ti rí oore ọ̀fẹ́ rẹ̀ tí a fi fún mi kò sì jẹ́ asán ṣùgbọ́n mo ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ju gbogbo wọn lọ ṣùgbọ́n kì í ṣe èmi bí kò ṣe oore ọ̀fẹ́ Ọlọ́run tí ó wà pẹ̀lú mi nítorí náà ìbá ṣe èmi tàbí àwọn ni bẹ́ẹ̀ ni àwa wàásù bẹ́ẹ̀ ni ẹ̀yin sì gbàgbọ́. ǹjẹ́ bí a bá ń wàásù Kristi pé ó ti jíǹde kúrò nínú òkú èé a ti ṣe tí àwọn mìíràn nínú yín fi wí pé àjíǹde òkú kò sí ṣùgbọ́n bí àjíǹde òkú kò sí ǹjẹ́ Kristi kò jíǹde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 ǹjẹ́ nísinsìnyí Kristi ti jíǹde kúrò nínú òkú ó sì di àkọ́bí nínú àwọn tí ó sùn nítorí ìgbà tí ó ti ṣe pé nípa ènìyàn ni ikú ti wá nípa ènìyàn ni àjíǹde nínú òkú sì ti wá pẹ̀lú nítorí bí gbogbo ènìyàn ti kú nínú Ádámù bẹ́ẹ̀ ni a ó sì sọ gbogbo ènìyàn di alààyè nínú Kristi. No ṣùgbọ́n olúkúlùkù ènìyàn ní ipa tirẹ̀ Kristi àkọ́bí lẹ́yìn èyí ni àwọn tí í ṣe ti Kristi ní bíbọ̀ rẹ̀ nígbà náà ni òpin yóò dé nígbà tí ó bá ti fi ìjọba fún Ọlọ́run àní baba nígbà tí ó bá ti mú gbogbo àṣẹ àti gbogbo ọlá àti agbára kúrò nítorí pé òun kò lè ṣàì má jọba títí yóò fi fi gbogbo àwọn ọ̀tá sábẹ́ ẹsẹ̀ rẹ̀ ikú ni ọ̀tá ìkẹyìn tí a ó parun nítorí ó ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀ ṣùgbọ́n nígbà tí ó wí pé ohun gbogbo ni a fi sábẹ́ rẹ̀ ó dájú pé òun nìkan ṣoṣo ni ó kù tí ó fi ohun gbogbo sí i lábẹ́ nígbà tí a bá sì fi ohun gbogbo sábẹ́ rẹ̀ tán nígbà náà ni a ó fi ọmọ tìkára rẹ̀ pẹ̀lú sábẹ́ ẹni tí ó fi ohun gbogbo sábẹ́ rẹ̀ kí ọlọ́run kí ó lè já sí ohun gbogbo ní ohun gbogbo ǹjẹ́ kí ni àwọn tí a baptist nínú òkú yóò a ṣe bí ó bá ṣe pé àwọn òkú kò jíǹde rárá nítorí kí ni a ṣe baptist wọn nítorí òkú nítorí kí ni àwa sì ṣe ń bẹ nínú ewu ní wákàtí gbogbo mo sọ nípa ayọ̀ tí mo ní lórí yín nínú Kristi Jésù Olúwa wa pé èmi ń kú lójoojúmọ́ kí a wí bí ènìyàn bí mo bá ẹranko jà ní Éfésù àǹfààní kí ni ó jẹ́ fún mi bí ó bá ṣe pé àwọn òkú kò jíǹde ẹ jẹ́ kí a máa jẹ ẹ jẹ́ kí a máa mu ọ̀la ni àwa ó sáà kú kí a má tàn yín jẹ ẹgbẹ́ búburú bà ìwà rere jẹ́ ẹ jí ìjí òdodo kí ẹ má sì dẹ́ṣẹ̀ nítorí àwọn ẹlòmíràn kò ní ìmọ̀ Ọlọ́run mo sọ èyí kí ojú kí ó lè tì yín ṣùgbọ́n ẹnìkan yóò wí pé báwo ni a ó ají àwọn òkú dìde irú ara wo ni wọn ó padà sí? ìwọ aláìmòye ohun tí ìwọ fọ́nrúgbìn kì í yè bí kò ṣe pé ó bá kú àti èyí tí ìwọ fọ́nrúgbìn ara tí ń bọ̀ kí ìwọ fọ́nrúgbìn ṣùgbọ́n irúgbìn lásán ni ìbáà ṣe àlìkámà tàbí irú mìíràn ṣùgbọ́n Ọlọ́run fún un ní ara bí ó ti wù ú àti fún olúkúlùkù irú ara tirẹ̀ gbogbo ẹran ara kì í ṣe ẹran ara kan náà ṣùgbọ́n ọ̀tọ̀ ni ẹran ara ti ènìyàn ọ̀tọ̀ ni ẹran ara ti ẹranko ọ̀tọ̀ ni ti ẹja ọ̀tọ̀ sì ni ti ẹyẹ ara ti òkè ọ̀run ń bẹ ara ti ayé pẹ̀lú sì ń bẹ ṣùgbọ́n ògo ti òkè ọ̀run ọ̀tọ̀ àti ògo ti ayé ọ̀tọ̀ ọ̀tọ̀ ni ògo ti òòrùn ọ̀tọ̀ ni ògo ti òṣùpá ọ̀tọ̀ sì ni ògo ti ìràwọ̀ ìràwọ̀ sáà yàtọ̀ sí ìràwọ̀ ní ògo gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni àjíǹde òkú a gbìn ín ní ìdìbàjẹ́ a sì jí i dìde ní àìdìbàjẹ́ a gbìn ín ní àìníyìn a sì jí i dìde ní ògo a gbìn ín ní àìlera a sì jí i dìde ní agbára a gbìn ín ní ara ìyara a sì jí i dìde ní ara ẹ̀mí bí ara ìyara bá ń bẹ ara ẹ̀mí sì ń bẹ bẹ́ẹ̀ ni a sì kọ ọ́ pé ádámù ọkùnrin ìṣáájú alààyè ọkàn ni a dá a ádámù ìkẹyìn ẹ̀mí ìsọnidààyè ṣùgbọ́n èyí tí í ṣe ẹlẹ́mìí kọ́kọ́ tètè ṣáájú bí kò ṣe èyí tí í ṣe ara ìyara lẹ́yìn náà èyí tí í ṣe ẹlẹ́mìí ọkùnrin ìṣáájú ti inú erùpẹ̀ wá ẹni erùpẹ̀ ọkùnrin èkejì olúwa láti ọ̀run wá ni. E bí ẹni erùpẹ̀ ti rí irú bẹ́ẹ̀ sì ni àwọn tí í ṣe ti erùpẹ̀ bí ẹni ti ọ̀run ti rí irú bẹ́ẹ̀ sì ni àwọn tí í ṣe ti ọ̀run bí àwa sì ti ru àwòrán ẹni erùpẹ̀ bẹ́ẹ̀ ni àwa ó sì ru àwòrán ẹni ti ọ̀run Ara, ǹjẹ́ èyí ni mo wí pé ara òun ẹ̀jẹ̀ kò lè jogún ìjọba Ọlọ́run bẹ́ẹ̀ ni ìdìbàjẹ́ kò lè jogún àìdìbàjẹ́ kíyèsí ohun ìjìnlẹ̀ ni mo sọ fún yín gbogbo wa kì yóò sùn ṣùgbọ́n gbogbo wa ni a ó paláradà lọ́gán ní ìṣẹ́jú nígbà ìpè ìkẹyìn nítorí ìpè yóò dún a ó sì jí àwọn òkú dìde ní àìdìbàjẹ́ a ó sì pa wá lára dà nítorí pé ara ìdìbàjẹ́ yìí kò lè ṣàìgbé àìdìbàjẹ́ wọ̀ àti ara kíkú yìí kò lè ṣàìgbé ara ìkú wọ̀ ṣùgbọ́n nígbà tí ara ìdìbàjẹ́ yìí bá ti gbé àìdìbàjẹ́ wọ̀ tí ara kíkú yìí bá sì ti gbé àìkú wọ̀ bẹ́ẹ̀ tán nígbà náà ni ọ̀rọ̀ tí a kọ yóò ṣẹ pé. a gbé ikú mi ní ìṣẹ́gun ikú oró rẹ dà isà òkú ìṣẹ́gun rẹ dà. oró ikú ni ẹ̀ṣẹ̀ àti agbára ẹ̀ṣẹ̀ ni òfin ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run ẹni tí ó fi ìṣẹ́gun fún wa nípa olúwa wa jésù kristi. nítorí náà ẹ̀yin ará mi olùfẹ́ máa dúró ṣinṣin láì yẹsẹ̀ kí ẹ máa pọ̀ sí i ní iṣẹ́ olúwa nígbà gbogbo níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé iṣẹ́ yín kìí ṣe asán nínú olúwa. kọ́ríntì kínní orí kẹrìndínlógún. ǹjẹ́ ní ti ìdáwó fún àwọn ènìyàn mímọ́ bí mo ti fi àṣẹ fún àwọn ìjọ Galatia bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí ẹ ṣe ní ọjọ́ ìkíní ọ̀sẹ̀ kí olúkúlùkù yín fi sínú ìṣúra lọ́dọ̀ ara rẹ̀ ní apá kan gẹ́gẹ́ bí Ọlọ́run ti ṣe rere fún un kí ó má sí ìkójọ nígbà tí mo bá dé àti nígbà tí mo bá dé ẹnikẹ́ni tí ẹ bá fi ìwé yín yàn àwọn ni èmi ó rán láti mú ẹ̀bùn yín gòkè lọ sí Jerúsálẹ́mù bí ó bá sì yẹ kí èmi kí ó lọ pẹ̀lú wọn ó sì bá mi lọ ṣùgbọ́n èmi ò tọ̀ yín wá nígbà tí èmi bá ti kọjá lọ láàrin Makedonia nítorí èmi ó kọjá láàrin Makedonia bóyá èmi ó sì dúró àní èmi á sì lo àkókò òtútù pẹ̀lú yín kí ẹ̀yin kí o lè sìn mí ní ọ̀nà àjò mi níbikíbi tí mo bá ń lọ nítorí èmi kò fẹ́ rí yín ní ọ̀nà àjò nísinsìnyí nítorí èmi ń retí àti dúró lọ́dọ̀ yín nígbà díẹ̀ bí Olúwa bá fẹ́ ṣùgbọ́n èmi ò dúró ní éfésù títí di pentikosti nítorí pé ilẹ̀kùn ńlá àti àìtàsé ṣí sílẹ̀ fún mi ọ̀pọ̀lọpọ̀ sì ni àwọn ọ̀tá tí ń bẹ ǹjẹ́ bí tìmọ́tíù bá dé ẹ jẹ́ kí ó wà lọ́dọ̀ yín láì bẹ̀rù nítorí òun ń ṣe iṣẹ́ olúwa bí èmi pẹ̀lú ti ń ṣe nítorí náà kí ẹnikẹ́ni má ṣe kẹ́gàn rẹ̀ ṣùgbọ́n ẹ sìn ín jáde lọ́nà àjò ní àlàáfíà kí òun kí ó lè tọ̀ mí wá nítorí tí èmi ń wo ọ̀nà rẹ̀ pẹ̀lú àwọn arákùnrin ṣùgbọ́n ní ti àpólò arákùnrin wa mo bẹ̀ ẹ́ púpọ̀ kí ó tọ̀ yín wá pẹ̀lú àwọn arákùnrin ṣùgbọ́n kì í ṣe ìfẹ́ rẹ̀ rárá láti wá nísinsìnyí ṣùgbọ́n òun ó wá nígbà tí ó bá ní àkókò tí ó wọ̀ ẹ máa ṣọ́ra ẹ dúró gangan ní ìgbàgbọ́ ẹ ṣe bí ọkùnrin ẹ jẹ́ alágbára ẹ máa fi ìfẹ́ ṣe gbogbo nǹkan yín ǹjẹ́ mo bẹ̀ yín ará ẹ sáà mọ ilé Stífánà pé àwọn ni àkọ́so Akáyà àti pé wọ́n sì ti fi ara wọn fún iṣẹ́ ìránṣẹ́ àwọn ènìyàn mímọ́ kí ẹ̀yin kí ó tẹríba fún irú àwọn báwọn nì àti fún olúkúlùkù olùbáṣiṣẹ́pọ̀ pẹ̀lú wa tí ó sì ń ṣe làálàá mo yọ̀ fún wíwá sífánà àti fọ́túnátù àti ákáíkù nítorí èyí tí ó kù nípa tiyín wọ́n ti fi kún un nítorí tí wọ́n tu ẹ̀mí mi lára àti tiyín nítorí náà ẹ máa gba irú àwọn tí ó rí bẹ́ẹ̀ àwọn ìjọ ní Éṣíà kí yín Aquila àti Priscilla kí yín púpọ̀ nínú Olúwa pẹ̀lú ìjọ tí ó wà ní ilé wọn gbogbo àwọn arákùnrin kí ẹ fi ìfẹnukonu mímọ́ kí ara yín ìkíni ti èmi Paul láti ọwọ́ èmi tìkára mi wá bí ẹnikẹ́ni kò bá fẹ́ Jésù Kristi Olúwa ẹ jẹ́ kí ó di anatema maranatha oore ọ̀fẹ́ jésù kristi olúwa kí ó pẹ̀lú yín ìfẹ́ mi wà pẹ̀lú gbogbo yín nínú kristi jésù àmín. Ah,